kò sọ́lọ́gbọ́n ayé kan tó lè ta omi ní kókó kò sómùwẹ̀ kan tó lè wọ̀ òmùwẹ̀ sà kò sọ́lọ́pàá kan tó lè má fẹ́fẹ́ lórí ètò wa ètò yín ètò bó ṣe lọ àkòrí tèmi ni ẹ̀yin adogún ológun níjẹkújẹ gbogbo ẹ̀yin adogún ológun nínú ẹbí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbàlagbà à ń fàsìkò yìí rọ̀ yín à ń fi bẹ̀ yín ẹ jáwọ́ ń bẹ̀ gbọ́ ẹ tẹ́ ń fògùn gba ogún lọ́wọ́ àwọn ológun gbogbo ẹni tó dá sí pé tó kù bá kú tán ẹ fẹ̀sùn kan ìyàwó òkú àbí kẹ́ ẹ fẹ̀sùn kan ọkọ òkú àbí kẹ́ ẹ fẹ̀sùn kan ọmọ òkú torí pé ẹ fẹ́ jogún bẹ́ẹ̀ bá jogún níye yín ẹ lè jèrè ẹ lè lè bọ́ lọ́hùn dáadáa nítorí wípé ọlọ́run ọba ọba àṣírò ni gbogbo tó bá tọ́ sí mùtúmùwà nú ogún náà ni wọ́n fún kì í ṣe pé kẹ́ ẹ fagídí gba ogún ológun nítorí wípé yóò lẹ́yìn níbí yóò lẹ́yìn tá a bá pàdé wọn bí elédùà mo ń fásitì yìí ta ẹ̀yin tó kù bá kú fún jí ìyàwó òkú ọmọ òkú tàbọ́kọ òkú tẹ́ ẹ bá ti rí i pé àwọn àjogún ológun gbègbèsè aburú ẹ gbé wọn lọ ilé ẹjọ́ bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí ẹ gbé wọn lọ sẹ̀ríà court bẹ́ẹ̀ bá jẹ́ ẹlẹ́sìn kristi ẹ gbé wọn lọ sí secular court láti pé kán yín kán lè bá yín wò bó ti tó àti bó ti yẹ ojú òdúdú ẹ má jẹ́ káwọn kan ṣẹ̀rù bà yín àwọn gbogbo ọmọ odù tó dáwà tí sọmọ òdúdú wà ẹ jáwọ́ ń bi kẹ́ ẹ máa fagídí jogún ológun nítorí wípé ẹ̀sán bẹ́ẹ̀ fáfàní àwọn tí ìṣèlédè wa tọ́lẹ̀jọ́ olólùfẹ́ bó ṣe ń lọ Today's caption matter on pushing law mirror of the moment lies on forceful taking over of the estate of a deceased by some family members, wicked family members. We are enjoining everybody to, to, to be godly when you lose a brother or a sister in a family. The first thing shouldn't be taking over his estate or trying to corner his property and trying to challenge or allege the wife and the children because you want to take over the property of your brother or your sister in the family who has passed on. It is ungodly. Please, let's have the fear of God in whatsoever we are doing. And read to Bible. Ká fìmọ̀ ṣọ̀kan ká gbé lárugẹ ètò bó ṣe ń lọ kárí ayé ni ká fìmọ̀ ṣọ̀kan kágbé lárugẹ káwa ó gbé kẹ̀yìn ó gbé ká fìmọ̀ ṣọ̀kan kágbé lárugẹ fún àmọ̀ràn ìpolówó ọjà ìdarí ètò àti láti jọ dá òpò pẹ̀lú wa ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òdo ẹ̀jọ òdo ẹ̀fà àrùn ẹ̀sán ẹ̀jọ òdo àrùn ẹ̀fà àti ẹ̀fà a ó máa pàdéra ẹ máa yọ̀